بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى جميع الأنبياء والمرسلين وعلى من سار على نهجهم إلى يوم الدين وبعد فقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمري قد جعل الله لكل شيء قدرا أما بعد فيا عباد الله فاعلموا أن الإسلام دين كامل كامل لا يترك شيئا من جميع أمورنا الدنيا والآخرة إلا بينها ولا خيرا إلا رتب العباد بيئا ولا شرا إلا أكثرهم هنيئا ومن خير هذا ومن خير هذا الدين أن الله سبحانه وتعالى شرع شبهه سدا للذريعة شرع شفعة سد لذريعة المفصلة المتعلقة بالشركة قال الإمام العلامة ابن القيم رحمه الله تعالى ومن محاسن الشريعة ومن محاسن الشريعة الإسلامية وعدلها وقيامها بمصالح العباد إثباتها بالشفعة فإن حكمة الشارع اقتدت الرفع الدار على المكلفين ما ما أمكن ولما كانت الشركة منشأ الدرر في الغالب رفع هذا الدرر بالقسمة تارة وبالشفعة تارة فإذا أراد بيع النصيب وأخذ عوري كان شريكه أقوى به من الأجنبي ويزول عنه ضرر الشركة ولا يتضرر البائع لأنه يزول إلى حقه من الثمن وكانت من أعظم العدل وآثر الأحكام بال... الأحكام المطابقة للعقول والفطر ومصارع العباد قد عرف الفقهاء بالتعريفات منها استيقاق الشريك انتزاع حصة شريكه ممن انتقلت إليه بعوض مالي فيأخذ شفيء نصيب شريكه البائع بالثمن الذي استقر عليه العقل في الباطن فقال الشيخ العلامة صالح بن فوزان رحمه الله أنه يجب على المشتري أن يسلم شق المشبوع به إلى شافع بالثمن الذي تراضي عليه في الباطن كما ثبت في الحديث الصحيح عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قضى بالشفعاء في كل من لم في كل ما لم يقسم فإذا وقعت الحدود وصرفت الطرق وصرفت الطرق فلا شفعاء أخرجه البخاري ففي الحديث الآخر ففي حديث آخر يثبت ذلك وأما بهذا الحديث دليل على إثبات الشفعة للشريف وأنها لا تجب إلا بما لا يقبل القسمة والتجاز كالأرض والبيت والحيوان والسيارة والشركة وغيرها فلا يحل للشريك أن يبيع نصيبه إلا بإذن شريكه كما ثبت في الحديث أنه صلى الله عليه وسلم قال لا يحل له أن يبيع حتى يؤذن شريكا أخرجه مسلم أقف fún Ọlọ́run a sì bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ وبناء pẹ̀lú orúkọ Ọlọ́run ọba náà tí a fi orúkọ Ọlọ́run ọba náà wá sọ ọ kúrò lọ́dọ̀ ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ègbé gbogbo ọpẹ́ tọlọ́run ọba yìí náà ní ṣe o òun làwọn adúpájú sẹ́lẹ̀ fún òun là ń wá ní olùrànlọ́wọ́ kódà bákan náà òun là ń wá ní aláforíjì òun là ń sì wá ní olùsàmọ̀nà wa asẹ́rí túbọ̀ àwọn wa sọ́dọ̀ ẹ̀ bákan náà náà wáyé náà wá olùsọ fún gbogbo àwọn akókò ìlú yẹ̀ mí àwọn akókò sí ọwọ́ gbogbo ẹ̀tọ́ lọ́ọ́ bá fi mọ̀nà òun náà ni ó mọ̀nà o ẹ̀tọ́ bá ti ìkẹ́kẹ́ kó máa bá nàbì náà kó máa bá wọn sọ ábà ẹ̀ kó máa bá wọn ìyàwó ẹ̀ kó máa bá wọn gbogbo àwọn òyìnbó ọlọ́run ṣáájú ọ̀tàn ànábì ọlọ́run lápapọ̀ kíkẹ́ náà máa wá lórí wọn máa bá gbogbo àwọn táwa náà sì ń sọ àǹfààní tí ń bẹ́ẹ̀ bí ìbẹ̀rù ọlọ́run ọba àwọn ó ń sọ fún wa ọlọ́run ní gbogbo ẹni tó bá lọ jẹ́ sí wípé ó páyà ọlọ́run lọ́kẹ̀kẹ́ àti níkọ̀kọ̀ ó ní bẹ̀rù ọlọ́run lẹ́mìí níbi gbogbo ìdáwọ́lé ẹ̀ yóò máa láṣeyọrí dáadáa bí wájú bá dí bẹ́yìn bá dí bákan náà ọlọ́run tún fi máa lórí eléyìí èyí tó kálukú tó máa dààmú sí láyé òun lọ́lọ́run tó sọ pé owó tó máa sáàsì kí ìjẹun rẹ̀ lọ́nà tó ń gbò nira kan nítọ́pọ̀lọpọ̀ kálukú sì ya ọ̀tá ọlọ́run sínú àlélẹ́yìí nítọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀bẹ̀rù ọlọ́run sínú àlélẹ́yìí níbi táwọn èèyàn ti ń yapa ọkàn tó lè sàǹfààní fún wa tó lè wúlò fún wa ó sì máa gbogbo tó lè jẹ́ ni ọba ti gbára lémi ọlọ́run èmi ọlọ́run ọba náà tó ọ̀ jàmbá ọlọ́run lọ sọ eléyìí o kó kálukú náà obìnrin ẹ̀ léèrè kí lọ bọ́lọ́kàn rí ọ bọ́lẹ̀mí rí ọlọ wípé ta ló lè látara eléyìí èyí tó bá gbára lẹ́kùlẹ̀ tó ń ṣe tẹ́lẹ̀ náà ni tọkàn náà ni o ọlọ́run wá jẹ́ oyé pé wọ́n lé òun ọlọ́run ní gbogbo ògbà ní gbogbo àyè gbogbo ń abẹ́rẹ́ nǹkan gbogbo àṣeyọrí tó kò lè máa wá sí láyé tó ń torí ẹ̀ wá dídàkúdà tó ń torí ẹ̀ wá ṣẹṣẹkúṣe tó ń torí ẹ̀ jẹjẹkújẹ tó ń torí ẹ̀ gbẹgbẹgbẹ ọlọ́run lòun tó ń pọ̀ òun lòun láṣeyọrí lọ́dọ̀ àṣeyọrí èyí tí òun ó ṣe fún ọ tí kọ̀ọ̀kan balẹ̀ ó tó wà mẹ́ẹ̀ kò sáyé àṣeyọrí mọ́ ọtí bọ́ kàwá lẹ́lẹ́ wà ń bẹ́ àbí tọ́lọ̀ bá ṣe o ọlọ́ni ẹ lọ́mọ yìí pé wọ́tọ̀ wá ń sáré ká tọ́ ń dààmú kí gbogbo tó kún lé káàkiri lọ́nà àbòmí tó torí ẹ̀ tó ọ̀páyà ọlọ́run náà òun ọlọ́run ti pàṣípò sí gbogbo nǹkan bọ́ ọba léèké níyìn léèké lọ́run tí ò bá sì sásìkò tó ń lé nǹkan wọ́n jẹ́ ṣíṣe kò lè jẹ́ ṣíṣe òun. nínú gbogbo àlámà ní ọ̀rọ̀ ayé wa pátá gbogbo bí aspect tó ń kó lè jẹ́ tí ó ṣàlàyé ẹ̀ fún wa kínníkínní.

Islam àwọn òfin tó wà nínú ẹ̀ òfin tó dáa tó bá gbogbo àsìkò mu ni ó sì jẹ́ òfin tó jẹ́ òfin déédéé bákan náà nínú dáadáa ẹ̀ olùkọ́ kò fi nǹkan kan lẹ̀ láì ṣàlàyé gbogbo tí ó bá ti wúlò fún ẹrú yóò ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa lọ́dọ̀ tábìlì ráǹfààní ẹ̀ yóò sì fìdí ẹ̀ múlẹ̀. nínú dáadáa òun ló fi fi ń dá pè ní ìjọ ní nǹkan pọ̀ yìí náà ló fi ṣàlàyé ẹ̀ àbáwá yìí wọ́n wá ní nínú ọgbẹ́ òye ọlọ́run tó kan yìí òun ni pé láti lè gbé ìnira kúrò lọ́dọ̀ àwọn tó pé ìwọ̀ fọlọ́run bí tí wù kó lè bá àrùn tó àbí níbi àwọn ìnira kan tí máa ń sẹ́yọ níbi pé ẹ̀yin kan jọ ní nǹkan papọ̀ ẹ̀yin lẹ́jọ́ ní àwọn aburú kan máa ń sẹ́yọ ń bẹ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ìnira kan máa ń sẹ́yọ ń bẹ lọ́pọ̀lọpọ̀ gbà ọwọ́ abẹ́ sàlàyé níbi abala kan nínú àwọn ìran aburú tí máa ń sẹ́yọ ń bákan náà ó sì fẹ́ mú ọ̀nà àbáyọ jáde fún wa nínú àwọn láti gba owó nǹkan náà wọ́n ní ká lọ mọ̀ wípé àwọn tí ẹni tẹ́jọ́ ní nǹkan yẹn òun ló lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn gbogbo ẹnikẹ́ni tó lè sọ pé bóyá ọ̀fẹ́ tà fún lọ ẹ wò sẹ̀dá sílámù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọmọ eléyìí torí kó ṣeé ṣe gbà mí pé kó wọn àtẹni tí wọ́n jọ dá nǹkan pọ̀ kó ṣeé ṣe pé torí ìbínú tiẹ̀ náà lójú ọ̀fẹ́ tà pẹ̀lú. àkọ́kọ́ islam ó pè wá sákìyèsí bíi pé ká ẹ tó da nǹkan pọ̀ mọ́ ẹni lẹ́jọ́ kọ́kọ́ da nǹkan pọ̀ dáadáa àkọ́kọ́ nìyẹn ó gbọ́dọ̀ mọ ó tọ̀hún dáadáa tí òbí ní jásí wípé lọ́jọ́ iwájú ìbínú torí pé aburúkọ sẹ́yọ látọ̀dọ̀ rẹ̀ ní òmù ọ̀fẹ́ ta títí ẹ mi kó sínú mi ẹni tó wà lẹ papọ̀ ẹni tó ní ilé iṣẹ́ kan irú àwọn nǹkan wọ̀nyí tọ́ba wáyé bẹ́ẹ̀ nǹkan yìí ò lè jẹ́ títà bára àta àyàfi kọ́ ikú pẹ̀lú ìrọ̀dá rẹ̀ òfin ẹ̀sìn nìyẹn o kódà nínú sẹ̀lá islam tí wọ́n bá gbé lọ ilé ẹjọ́ ni wọ́n ti fòfin ẹ̀sìn dáa ẹni tí wọ́n jọ gba owó rẹ padà ẹ̀rí musa islam ó ń tọ̀ wọ́n wàá gba ìpín yẹn lọ́gbà padà yóò fún tọ̀hún lówó ẹ̀ ẹ wo sẹ̀rá islam eléyìí àmúlẹ̀ yìí pé owó tẹ́ ẹ ṣe wa lọ lè ta yẹn lẹ́yìn ni tọ̀hún ọmọ ọ̀ta ìpín ẹ lẹ́yìn. Ọ kẹ́ni tẹ́ ẹjọ́ ní ìpín yẹn òbí ọmọ nínú sẹ̀dá Islam ẹni ẹjọ́ ní nǹkan ó sọ fún ọ yí pé ẹni tó ta yẹn lọ́rùn fún nínú òfin bá sọ láàrin ara bí wọn bá gbé e délé ẹjọ́ nítorí wọn sọ fún ọ náà ní wípé tọ́wà lẹ̀ ní òfin bí ẹ̀sìn Islam gbé kalẹ̀ òun náà ní kíni òun náà ní kí wọ́n dá owó tó ń padà kọ́ wá jẹ́ sí wípé ẹni tẹ́jọ ní nǹkan yẹn tí wọ́n ta tiẹ̀ nú ẹ̀ òun ni ó dìtámì ṣé òun gangan fúnra òun lè rà á àbóhun ni ó lọ mú ọmú ẹni tí yóò rà wá bí ọba lówó tí ó fi rà á òní ọlọ́bọ mẹ́ni tí yóò rà wá lópin ìgbà tí inú rẹ̀ ọba ti yọ sí ẹni tó tà á fún àmọ́ tí inú rẹ̀ bá ti yọ sí ẹni tó tà á fún eléwọ̀n sí wàhálà kankan bẹ́ẹ̀ nìyẹn àbáwa aláàmà sọ́ọ̀lì fọ̀záàni ọlọ́ba ayọ́lẹ́ wọ́n ní ọ̀rá yẹn ní o fún gbogbo ẹni tó bá ra nǹkan tọ́ra ìpín kan lọ́wọ́ ẹnìkan tó ṣe wípé ìpín yìí ó rà á lọ́wọ́ ẹni tí kan yẹn ti papọ̀ lọ́dọ̀ ẹlòmíì tó yẹ pé wọ́n jọ ní pẹ̀lú ẹnìkan ni ọ̀ràn yẹn ni fún kó jẹ́ ìyọnú láàrin àwọn méjèèjì tí wọ́n jọ ní fún ẹni tí wọ́n fẹ́ tà fún pé mo fẹ́ tà nǹkan yìí o kẹ́mi ìyẹn náà sì yọnu sí pẹ́tọ̀ ẹ tà abẹ́ntọ́ wá wì í abẹ́ntẹ́ mú wá tẹ́mi lọ́rùn lókùn ìgbà tí wàá ti tó ń tọ̀ ń lọ́rùn eléyìí ò sékene ọjà tí wọ́n fẹ́ tà yóò fìdí múlẹ̀ eléyìí sọ̀rọ̀ orí àwọn lásán a táǹtọ́ látàárọ̀ bí ọ̀gẹ́ ti pé inú ẹ̀sìn wa láti rí imú jáde pàpà jùlọ bí àdìsá bá wà jábì ìgbà àdàbọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam wọn nínú níbi ntọ́jẹ́ máa ìjọ ní nǹkan papọ̀ bí eléyìí léyìí tó ṣe wípé ó jẹ́ nǹkan tó ṣe pé kò ṣe pín ẹ̀rí ànábì wa dájọ́ lórí ẹ̀ wípé ní ẹni yìí o òun ló ní torí pé kò ṣe pín ẹni yìí ló lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ níbi àdìsí ó fìdí ẹ̀ múlẹ̀ yìí pé. tupu àwáyé ọwà lójú ayé ànábì sallallahu alaihi wasallam ànábì oh, ni tí ọba ti tẹ́ pín òun náà là ń pè ní tupu àyè náà lẹjọ ni o ṣùgbọ́n tó bá ti láàlà tó tẹ́ pín àbí tá a bá pín ẹnì kíní ẹnì kejì mú tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọn là lè yìí ní tupu àwọ̀ níbi wa ni mo jáde yìí ọba ti pín. tẹ́nìkan lè mú tiẹ̀ lọ gẹ́gẹ́ bí ilẹ̀ ẹ̀rí ẹjọ́ra ilẹ̀ lápẹjúwe ẹ̀ra ten plot ẹ wọ́n ní five plot ẹnìkejì náà ní five plot tó tira wọn ẹni tẹ́ ẹjọ́ra yìí ẹjọ́ra papọ̀ ní o kéde kókàlùkù ra tiẹ̀ tira wọn ẹjọ́ra papọ̀ nígbà kan náà ẹjọ́ ní náà ni abẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀rí bàbá yín ló ní. ìgbà tí wọ́n á kó egún fún yín ntọ́kàn yín nù. àbílé lẹ́jọ́ rà àbẹ́ ìjogún ẹ̀ bákan náà àbẹ́ nǹkan ọ̀sìn kan ní lápẹjúwe ràǹkúnmí ẹyọ kan ẹjọ́ rà á àbẹ́ ìjogún ẹ̀ abódìdí màálù kan náà ní lẹ́jọ́gún ẹ̀ àbí mọ́tò kan náà ní lẹ́jọ́gún ẹ̀ tẹ́jọ́gún ẹ̀ abẹ́ sìrá náà ni ẹ wò islam ẹ wò àwọn ẹ wò àwọn ọ̀nà islam ti sàlàyé àwọn kan ẹ ní báwọn kan wọ̀nyí kò sí pín kó ká dúpọ́ máa mú tiẹ̀ lọ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ pín ilẹ̀ ń ẹ lè gbé kúò lẹ́gbẹ̀ẹ́ ara yín ẹ jọ fẹ̀gbẹ́ tira yín náà ni ẹ wò islam islam tó bá ti lè jẹ́ sí pé ẹ jọ fẹ̀gbẹ́ tira yín náà ni wọn. ẹ ní option lórí ẹ ẹni tí ẹjọ́ bẹ̀gbẹ́ ti ra yín ọ̀hún òun ló lẹ́tọ̀ọ́ láti dìtámì wípé ẹni tó ta nǹkan fún yìí ẹni tó ta fún kò lọ́rùn o ẹni tó fún yóò lọ́rùn òun ò lè fara mọ́ bẹ́ẹ̀ náà ilé tó ṣe wípé ẹjọ́ ní ni méjì ní lápẹjúwe ẹ̀yin méjèèjì tẹ́jọ́ níyì ẹnìkan wá wọ pé tọ ìpín tòun bẹ òun bẹ tà ẹni wípé o lè gbé ilé títí ẹsẹ bá tán o lè gbé kúrò lára látara bẹ́ẹ̀ pọ bẹ tà ó lè dáàtà àyàfi kọ́ ẹ pẹ̀lú ìyọ̀ǹda ẹnìkejì rẹ o èmi ni mo fẹ́ rà á èmi ni wọ́n tà fún látara eléyìí bá ti yọ́nú sí pé kọ́ tà fún un bá ti yọ́nú sí pé wọ́n rà á abẹ́niyẹn sọ fún lówó yóò wọ́n mú yẹn wá sọ ọba ti rí eléyìí tó tó lè lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ náà ní nǹkan ọ̀sìn tẹ́jọ́ ní màlúù ẹ̀yọ̀ kan bó lẹ fẹ́ ṣe ẹ̀ẹ́dì pé tẹ bá pín ẹ̀ àpa màlúù ọ̀hún ni àbẹ́ ẹ̀ àpa ràǹkúmí ọ̀hún ni kò sẹ́sẹ̀ ìdí jẹ́ ṣubú àlẹ́ Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè mọ̀ lọ bí nǹkan yìí bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn ti sọ ti yànnà náà kalẹ̀ ó ti sọ kí lọ́nà àbáyọ lórí eléyìí kalẹ̀ yàmá bákan náà o lè jẹ́ mọ́tò mọ́tò ẹ̀ ọ̀kan bó lè fẹ́ ṣe òun náà lóòótọ́ sẹ́ni kó mu lẹ́kùn mẹ́rin ẹnì kó máa gba àyókù lọ ní àbẹ́ni kó mu bọ́dí ẹnì kó máa gbé ní lọ tó bá ti gbé àwọn mọ́tò jẹ́ mọ́tò wọn. pípọ́tò wọn sì máa ẹ̀sìn yọ wà láyé ìpè tiẹ̀ ń bẹ̀ ọbẹ̀ tà á ọ̀ọ̀kan gbọ́dọ̀ wẹ́nìkan kọ́ tà á fún kókó ní ìkàbáyé mẹ́ rárá ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú yọ̀ǹda ẹni tẹ́ jọ ní bẹ́ẹ̀ náà ní iléeṣẹ́ kan iléeṣẹ́ kan lálá tí mú owó wọlé kọ́ wá kọ́ bẹ́ẹ̀ ta ìpín tiẹ̀ mẹ́ o ò lè dá ìpín tiẹ̀ tà ń bẹ́ẹ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda yóò jẹ́ pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ ẹni tẹ̀jọ ní náà ni o torí pé wọ́n bá ta ìpín tiẹ̀ mẹ́ wọ́n á lè gbé ìpín yẹn kú mẹ́ ṣé àwọn ẹ́ńjìn tẹ́ẹ̀ fi ń pòdùsì kan jáde sóun lọ́bẹ̀ máa gbé lọ ni nígbà bá ti gbé ń yìn lọ́sẹ̀ ilé òwúlò àbáwọn kankan ni wọ́n sọ pé wọ́n fẹ́ jẹ́ tiẹ̀ mbẹ́ yìí tó o bá ti fi lé fún kó o ti dá àyè máa ti jẹ́ lé sẹ́wọ̀n kò jẹ́ lé sẹ́wọ̀n tó o bá sì lọ tà á bẹ́ẹ̀ nìkan tó yẹ pé ní tó o tà fún yìí owó àtẹnikẹ́jì wọn àbá sọ̀rọ̀ yẹn ògbà tá ànábì ti one thousand four hundred thirty ti jáde láyé ní jama ẹ ògbà tọrọ ti wa tá ànábì ti jáde láyé tá ànábì ti kú one thousand four hundred thirty wa náà wà wò ó ti ṣébi a èèyàn tó ẹgbẹ́ ń tẹ́tẹ́ ìtìjọ́ ọmọ aláyé gan tẹ́lẹ̀ tí ó bá wọn ọ̀rẹ́ kọ́ ọ̀rẹ́ kan rẹ̀ tí wọ́n kà kọ́ ọkọ̀ púpọ̀ yìí pé tọ̀ ọ̀rẹ́ dá nǹkan kọ yìí tí rí pé tó ń lòkè gidi ẹ lọ ni. kàkà ni ọ wà lọ lè ṣe yẹn ní ni ń gbà wọ́n sì àwọn gbàràmídé ẹlẹ́rù wọ́n sì bá ṣe aburú sẹ́nìkejì táburú yẹn bá wá ṣiṣẹ́ tán tọ́ba wá délẹ̀ òun ni tọ̀hún tó wọn á mọ̀ ìpè kí la wá sọ̀rẹ́ o ìgbà wọn ni tọ́ba ṣaburú ẹ̀sẹ̀ wá sọ pé ẹ tí wọn bá jọ sọ́njọ́ ní ìtọ́wọ́ sọ́njọ́ ní òun ṣe ṣé mo wá rán yín subhanallah nígbà tẹ́lẹ̀ yìí ń ṣẹlẹ̀ tóun làwọn abẹ́ sọ wípé ẹni tí ẹni tí wọn ò tiẹ̀ mọ́ra wọn rí rárá lọ́kàn wa lọ gbé wá lọ́wọ́ àsọ yìí pé wọ́n wá ra ìpín tiẹ̀ nínú nǹkan tẹ́ ẹjọ́ ni lọ́wọ́ ẹnìkejì sẹ́dáṣí láàmú ọ̀faramẹ́ eléyìí o eléyìí tá à ń sọ látàárọ̀ yìí kì í sàsọ lórí ahọ́n lásán bí òye sí pọ́rọ́tà Ànábì sallallahu alaihi wasallam sọ ni Ànábì ilé ìwọ ni kọ̀lẹ́tọ̀ kí wọ́n àtẹnu kẹ́kẹ́ ẹjọ́ ní nǹkan kọ́ wá bẹ́ẹ̀ ta ìpín tiẹ̀ kọ́ ọmọ gbá yọ̀ǹda lọ́wọ́ ẹni tẹ́ ẹjọ́ ní nǹkan ẹjọ nílẹ̀ ọsọ púpọ̀ bẹ́ẹ̀ ta o òní ọ̀wà asọmọ púpọ̀ gbogbo ẹtọ́ bá ti mú wá ọ̀tẹ̀ wọn lọ́rùn á lè ta o èmi náà máa rà torí pé tó gbé wá ó ṣeéṣe kọjá sí wípé a máa wáyé dáadáa láàrin jẹ́lẹ́sì kan náà nígbà táwọn ẹjọ́ الذي جعل سعادة العباد في فهم الإسلام وتطبيقه وجعل الشقاوة في اذلاله وجعل الشقاوة في اذلاله والتشقيق والصلاة والسلام على خير من فهم الإسلام وطبقه وعلى آله وصحابه ونان أجمعين وبعد فيا عباد الله فاعلموا أن الشفعة حق شرعي يجب احترامه ويعرف تحيل الإسقاط لأن الشبهة شرحت لدم الضرر عن الشريف فإذا تحيل الإسقاط لحقه لحقه ضرر لقوله صلى الله عليه وسلم لا ترتكبوا ما ارتكبت اليهود فتستحل محارم الله بأدنى الحيل أخرجه ابن بطة ومن الحيل التي تفعل لإسقاط الشبهة أن يظهر أن يظهر أنه أن يظهر أنه وهب نصيبه للآخر وهو في الحقيقة قد باعه عليه ومن الحيل أن يرفع الثمن بالظاهر حتى لا يتمكن الشريك من دفعه قال شيخ الإسلام ابن تيمية رحمه الله وما وجد من التصرفات لأجل الاتيان على إثبات الشبهة فهو باع فيا عباد الله فاعلموا أن شريعة الإسلام تحل المشكلات من جميع نواهيها اجتماعية كانت اجتماعية كانت أم إفرادية ولا تجد الشريعة الإسلامية إلى شيء إلا كانت خيرا منه باء ولا تنهى عن شيء ولا تذكر إلا أن تكون سوء العاقبة وعلى كل ما وصل إليه هذا الاخبار أن يسلم جميع أن يسلم جميع أموره للشريعة الإسلامية ويتمتع بالعاقبة الحميدة ọpẹ́ fún Ọlọ́run ọba tó fi eri oríire àwa ẹrú ẹ síbi ká gbàgbọ́ Islam ká sì máa lò ó fi kalẹ̀ ó sì tún kan àkàmálẹ orí irú ẹ̀dá níbi kéèyàn dágun láti pé kí Islam sọ kí ló fi ẹ̀sìn sọ kéèyàn wá tún kọ náà yálà ó yé ni kò yé ni àbọ̀tẹ̀ wá yé ó wá ń takò ó a òṣèré tó tó eléyìí ìkẹ́kẹ̀ẹ́ kọ́ máa bá ẹni tó lóore jù náà tó gbàgbọ́ yé Islam tó sì lù bọ́lọ̀ ti gbélé lọ́wọ́ náà lànà ìbò Muhammad kíkẹ́ náà máa bá wọn sọ ábà rẹ̀ gbogbo àwọn náà tá a bá ń tẹ̀lé ìlànà ẹ̀ ẹ̀yẹ lùsìn ọ̀rọ̀ ẹ̀já náà mọ̀ pé níta ń pè ní ìjọ ní nǹkan pọ̀ tá à ń sàlàyé nípa rẹ̀ bọ̀ látàárọ̀ ẹ̀tọ́ kan ni tó níbi ká palẹ̀ ká bọ̀wọ̀ fún bóbi ti bọ̀wọ̀ fún un èèwọ̀ wá ní kéèyàn máa wá dá àwọn ọgbọ́n àrékérekè lórí bí èèyàn ó ṣe gbé tí ń jẹ́ ṣúfù àyè láti lè gbé jù sílẹ̀ àbí láti lè lo àwọn ọ̀nà kan téèyàn ó fi fẹ́ da nǹkan yẹn rú ma ẹni tí èèyàn jọ ní nǹkan papọ̀ lọ́wọ́ torí pé níta pè ní ṣúfù àyè ọlọ́run bá lè wọlé gbé kalẹ̀ láti lè gbé ìnira kúò fún ìrẹ àtẹnitẹjọ ní nǹkan pọ̀ o tọ́mọ ìyẹn bá wá dá ọgbọ́n kan láti lè gbé nǹkan yìí kúò kámà wípé ẹni tó dá ọgbọ́n yẹn náà òun náà ni ó fara rẹ̀ kó ìnira tó wà bẹ́ẹ̀ ìnira àwọn kàn án àbí kó sì padà jẹ́ pé ẹnìkejì rẹ̀ tẹ́jọ́ ní òun ìnira ọkàn àbí kí ìnira ọkàn ẹni tó bá tẹ̀ tó mú wá gan gbogbo ara torí kí la fi sọ eléyìí anabi ń kì wá ń lọ anabi ní ẹ má ṣe máa hu irú wà ẹ má ṣe máa dá ẹ̀ṣẹ̀ irú èyí táwọn ìyàwó ní mọ̀mọ́ dá lẹ́yìn tó ṣe pé wọn a máa dá ọgbọ́n àrékèrèké láti lè fi sọ ntọ́lọ́wọ́ àlejò ọlá léèwọ̀ wọn a máa fi sọ ọ́ kí ni nǹkan kí ni nǹkan tá sọ fún wa ń bí àwọn àbá òní ìtumọ̀ àdí wọ́n sàlàyé yẹwudi ṣe tá ànábì ń tọ́ka sí bí òun náà ní òfin tọ́lọ́wọ́ bá àlejò ọlá gbé kalẹ̀ fún wa ọlọ́wọ́ bá àlejò ọlá ó ṣe ọjọ́ jimá fáwọn náà lófin wípé ká máa fi ṣèjọsìn àwọn fúnra ara wọn ni wọ́n á yí padà sọjọ́ sátidé sọjọ́ sátọ̀dé àwọn fúnra wọn yí padà sọjọ́ sátọ̀dé ẹ̀rí wọ́n yí padà sọjọ́ sátọ̀dé yìí pọ́ùn làwọn máa fi ṣe ìjọsìn àwọn gbà náà. ọlọ́run wa ní kí àwọn àdánwò bí ó tẹ̀lé pẹ̀lú wọn kí làdánwò tó tẹ̀lé ẹ̀yin náà lẹ ti wá rí bẹ́ẹ̀ gbogbo ọjọ́ sátọ̀dé ẹ gbọ́dọ̀ pẹja mọ́ ẹ gbọ́dọ̀ dẹ́dẹ́ já tẹ́ ẹ máa lọ dẹ nínú odò mọ́ níjọ́ sátọ̀dé jama eléyìí tí wọ́n ṣe tọ́lọ̀ ń ṣe wọn yìí tọ́lọ̀ ni wọn ò gbọ́dọ̀ yìí tọ́ ẹ náà ti fi wọ́n bọ́ ara wọ́n bẹ̀rẹ̀ sí dáhùn ọgbọ́n kan torí péjọ sátọ̀dé yìí ìjọ òun lẹjọ́ wà pọ̀ lódò ẹjọ́ lódò débi pé máa rìn jáde níjọ abẹ́rẹ́ wá wá máa lójú pé ah, ẹja ní bá mú yìí àti pa lónìí yóò wá mú wọn lójú pé àti ah, gbọ́dọ̀ pa lónìí bọ́kùnrin kan nú wọn bóun ṣe sí yóò so olókùn yóò so olókùn mọ́lẹ̀ yóò wá kan okùn mọ́lẹ̀ yóò lọ mọ́bì kan tọ́ba ti rẹ́gà tó tóbi yóò so olókùn mọ́lẹ̀ yóò wá fi ilẹ̀ mbẹ́ kẹjà wọn mọ̀ bá lọ tọ́ba wá di jọ Sunday gíláàsì wa lọ bẹ̀ yóò lọ tu yóò wá ní sẹ́wọ́n wọ̀ pa lánàá sẹ́wọ́n wọ̀ fún bòlódò lánàá ẹ̀ wọ gbọ́gbọ́gbọ́ bó ti ń sẹ́ nìyí òun ló kọ́kọ́ dá ṣe ó ṣe é ṣe àyẹ̀wò àpò ni wọ́n ti ń rẹ́jà. wọ́n sá kun lọ́rùn kun lọ́rùn ọ̀padà sọ́wọ́ àyókù náà àyókù náà ọ̀pọ̀ tó bá rí bá wọn ebi olè já ma ṣe jẹ ká máa kúkú bẹ̀ kan wá nẹ́ẹ̀tì ká máa lọ lè tẹ ilẹ̀ máa kọ̀ ọ́n tó bá ti á lọ kó kalẹ̀ rí subhanallah ni wọ́n wá ń dá bẹ́ẹ̀ tọ́lọ̀ nítọ̀ a sì kìlọ̀ bí kẹ́ ẹ síwọ́ mbẹ̀ wọ́n kọ̀ wọn ò síwọ́ mbẹ̀ àwọn ni ọlọ́run sọ ní Al-Qur'ani wípé ọlọ́run sọ wọ́n di ọ̀bọ abẹ́nìkan àwọn ọlọ́run sọ ní al ni fún ọlọ́run sọ wọ́n di ọ̀bọ ojú wọn ojú èèyàn ni ṣùgbọ́n gbogbo ara wọn yòókù ara ọ̀bọ ni àwọn olùpẹ̀tà bá wo ọ̀bọ náà náà bẹ́ẹ̀ jọ èèyàn náà ọlọ́run sọ wọ́n di ọ̀bọ torí kíni torí ọgbọ́nkọ́gbọ́n tí wọ́n ń dá nígbà náà inú ìyà fi jẹ wọ́n nìyẹn bó tilẹ̀ gẹ́sí pé ìtàn sọ fún wa yìí pé ọ̀bọ wọn tí wọ́n dì wọ́n ní wọn ò lo tójú ọjọ́ mẹ́ta lọ láyé wọn lọ́jọ́ mẹ́ta wọn àlòjọ́jọ́ mẹ́ta náà lọ láyé fi pa gbogbo wọn wọn à sì wọn à bí sí wọn à rẹ̀ sí lásìkò gbà náà tẹ̀lé ìyá àwọn tó wà bẹ́ẹ̀ náà àwọn náà ni wọ́n parẹ́ jàmáà nǹkan abẹ́ ń dọ̀mí eléyìí kéésì tàwọn la fẹ́ sọ bí ọ̀gẹ́ sí pé kí ló fà á tíyà àbùkù jẹ wọn òun ni ìdọ́gbọ́n sí òfin ọlọ́run tọ́lọ̀ ń gbé kalẹ̀ eléyìí náà wọn bẹnu táwọn èèyàn máa ṣe wọn wà lọlẹ wá owó tọgbọn wọn máa dá nínú àwọn ọgbọ́n tí wọn máa dá òun òun ni kọlọlẹ sọ bẹ́ẹ̀ ni tí wọn jọ ní nǹkan papọ̀ yìí pé ẹ̀ẹ́ ẹ̀ẹ́ sẹ́rí kíntájọ́ ní ẹ̀yìn lẹ́wà yẹn mo ó ti rí bòmí máa wò pé kí n bọ ọ̀rẹ́ mi kálélẹ̀ ẹ̀rí kan yóò wá sọ pé òun fún ọ ni kò sì bú ọ̀tà fún ni abẹ́rẹ́ kan sẹ́ẹ̀ kọ́gbẹ́nu yóò wá dọ́gba sí pé òun fún ni o òun ọ̀tá o tẹ̀lá sàlámù ni irú ọtún kọ́gbọ́n tó dáhùn tó bá rò pé ni wọn ò mà kọ́ mọ̀ kọ́ lọ́wọ́ bá ẹni ìhùn o kò sí tó lè ṣe kọ́kọ́ tọ́lọ́wọ́n bá lè fi ọlá ọ̀nà o bí wọ́n ti wá dọ́gbọ́n o àwọn kan náà dárú ọgbọ́n bẹ́ẹ̀ lánàá òun làdé fi kọ̀ ní sọ fún wa ní kìlọ̀ fún wa àwọn lò fáwọn lọlẹ̀ jí ẹja àwọn lọlẹ̀ tẹ ẹja kalẹ̀ àwọn ọ̀pá ń jọ sátọ̀dé sànńdé làwọn tó ń pa á ẹnì yìí náà tẹ́wọ́n náà gbowó lọ́wọ́ tọ̀hún ni ṣùgbọ́n parọ́ ló tọ̀hún pé òun kùn ni àbí kọ́ mọ́ gbowó lọ́wọ́ tọ̀hún lójú yàn kọ́ padà lọ lè gba owó yẹn lẹ́yìn àbáwa Ibn Taymiyyah àkọlọ bá wa yọnu sí wọn wọn ní gbogbo àti wọn ń dárú ọgbọ́n gbọ́ngbọ́n báyìí tá a bá fi lè kẹ́fìn bẹ́ẹ̀ àtọ́ dárú ọgbọ́n bẹ́ẹ̀ tá a bá fi lè mà irú eléyìí inú sẹ̀dá Islam kò lẹ́tọ̀ọ́ èyí tó ṣe yẹn kò sọ nǹkan yẹn di ẹ̀tọ́ ó tọ̀ ẹni tó ń sì jọ ní nǹkan yẹn òun náà ló sì ní nǹkan yẹn ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ẹjẹ́ àlọ́ ọmọ àkókò Islam òun lọ́nà wà láàbá ní kí gbogbo òṣòro tí yẹn lè máa bá pàdé láyè òfin Islam ni ìkórìíra ní pẹ́ńpẹ́ gbogbo tí ẹ̀sìn bá sọ pé ká ṣe ẹ máa rí wípé oore lọ́wọ́ àmẹ́ gbogbo ìṣòro tí yẹn bá pàdé ìṣòro àwùjọ ni ìṣòro láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ni ìṣòro láàrin ọkọ àtìyàwó ni ìṣòro láàrin bàbá àtọmọ ni ìṣòro láàrin ọ̀gá sọmọsẹ́ ni kódà ìṣòro láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ jàmá ẹja lọ ọmọ yìí òfin ẹ̀sìn òun ló lè fún wa lọ́nà àbáyọ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí kásìlọ ọmọ tó fi ìsìláàmù nípè wá síbi nǹkan kan pé nǹkan yìí ni ẹ ṣe àyàfi ká ẹ kó oore ní àtúbọ̀tán nǹkan náà já sí fún wa kò sì ní kọ̀ fún wa níbi nǹkan kan rẹ̀ fún tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ gbogbo wọ́tọ́rọ̀ yìí náà ó ti dọ̀ rẹ̀ wọ́tọ̀ ń gbọ́ kíbi wa àwọn tá wà nínú náà yìí pé kò sí fún àlámàrí ọ̀rọ̀ kájúkájú sẹ́lẹ̀ fún àlámàrí ọ̀rọ̀ wa fún Islam fún Islam ọba wa ẹ̀ tá a bá ti lè á máa dúpẹ́ láti bọ̀ náà lámàrí ọ̀rọ̀ wa ni torí kò fi ẹ̀sìn òun lẹ òun náà ló pe oore sígbésí ayé wa òun ló pe oore sáwùjọ wa òun ló tún àdúgbò ṣe fún wa òun ló tún lù ṣe òun ló tún àárín ẹbí àti àárín ọkọ àti ìyàwó ṣe tó bá rí bẹ́ẹ̀ abẹ́rẹ́ ọba tàlá náà àná kọ́lọ̀ fún wa ní àgbọ́yé tí ń jẹ́ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ̀ kún ti ṣe nínú rẹ̀ nínú ọ̀rùn fún wa. اللهم اجعل الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم افتح لنا ابواب رحمتك اللهم افتح لنا ابواب رحمتك اللهم ثبت قلوبنا على دينك اللهم ثبت اقدامنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك برحمتك يا ارحم الراحمين اللهم لا تسلط علينا من لا يخافك بنا ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين اللهم انصرنا على اعدائك اعداء الدين اللهم انصرنا على اعدائك اعداء الدين وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم المنافقين برحمتك يا ارحم الراحمين اللهم اهد ملكنا بهذا البلد إلى الإيمان اللهم آده إلى الإسلام برحمتك يا أرحم الراحمين اللهم اجعله سببا لنشر دينك بهذا البلد اللهم اجعلنا سببا لنشر دعوتك بهذا البلد وما جاورها برحمتك يا رحم الرحمن وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم الى صلاه صلاتكم